sáwá sẹ́rú fún àgbáyé mi. gbogbo dọ́là kọjá fún ìlú ṣe kí Tinubu wà mọ́lẹ̀ níjọba ṣe. àti nkàrà wa ní wọ́n Nàìjíríà ẹ kí ló wá ní tíkàlùkù ọmọ bá tiẹ̀ lọ ẹ tíkàlùkù ọmọ bá tiẹ̀ lọ nà án. nígbà tá a pèrè àwọn ní wọ́n Nàìjíríà tí ibo bá ṣe fọ́dún mẹ́rin tí fúlàní ó ṣe fọ́ fúlàní ò sí mú nínú ìjọba tí wọ́n tún wa mú gan bẹ́ẹ̀ni yorùbá haúsá ibo bọ àwọn fúlàní wọ́n ti fi ọgbọ́n gba gbogbo ọba alẹ haúsá wọ́n ti sọ wọ́n di fúlàní wọ́n ti pa gbogbo haúsá wọ́n fà ọba wọn di ẹmí àfúlàní ohun tó fẹ́ ṣe fún aṣèwé ohun tó ń dọ́gbọ́n nìyẹn kò lè lè ṣeéṣe bẹ́ẹ̀ kò lè ṣeéṣe bẹ́ẹ̀ so mo ti arrange àwọn security gbogbo protest wọn ṣe kí n lò kọ̀ọ̀kan àwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan wá kọ̀ọ̀kan wá ẹ mọ̀ dà ọdún ẹ̀tọ́ Yorùbá làwọn ń jà fún ẹ ẹ mọ̀ bá wọn bu Tinubu gbogbo àwọn Yorùbá ní sẹ́tẹ̀ ń tẹ̀lé mi tọkàntọkàn ẹ mọ̀ bu Tinubu ẹ mọ̀ bu ọba ẹ mọ̀ bu tóyè ohun táwa ń béèrè fúnlẹ̀ bàbá tiwa. orílẹ̀-èdè wa. buhari ló sẹ̀ èmi èmi yóò sì ní dájú tó fi àdìláyé. àṣẹ àṣẹ àṣẹ àbáríkà ń fọmọ lónìí. gbogbo ẹni mo fi sọ bẹ́ẹ̀. àbáríkà ń fọ fìlì sílẹ̀. ọjà Buhari dà mí láàmú ọlọ́ọ̀dà Buhari láàmú. torí báwọn ń dà fún àwọn bàbá mi Buhari dà mí láàmú ọlọ́ọ̀dà Buhari láàmú. ẹ jẹ́ ń sọ̀rọ̀. ẹ mọ̀ pọ̀ mọ́ ẹ jẹ́ ń sọ̀rọ̀ bàbá kò sí kankan. Buhari dà mí láàmú ọ̀pá ẹ̀gbọ́n mi ọ̀pá ọ̀rẹ́ mi òun lọ́pàá yá mi torí òun lọ́pàá yá mi Buhari ọ̀pọ̀ bí òjijì tọ̀ntọ̀n. Fúlàní ni Buhari àwọn ọmọ ìbánika jára wa tá a bá ti jára wa á débi tá a lọ wọ́n ń da bàbá Tinubu láàmú ni bàbá kà ń pe ìlú kọ́kọ́ dojú ti fún bàbá ní kà ń rí mọ́ tí èsè tiẹ̀ Buhari ti bàjọba jẹ́ tún rẹ̀ ó ti ta gbogbo Nàìjíríà pátápátá sọ fún díẹ̀ yìí àwọn ọmọ Yorùbá àbá bùwà àbá wọn ṣe mọ́ wọ́n Nàìjíríà ò lè wọ́ wọ́n Nàìjíríà ò lè sẹ́kẹ́ndì kíkọ́ ìlú ọlọ́run ẹ̀ kí wọ́n mọ lọ ní Yorùbá dúró gbogbo fúlàní tí ń ba ọkọ wa jẹ́ tí ń ba gbogbo dúkìá wa jẹ́ láti sin lọ a máa da security ó ti tètè àwọn kan ìfẹ́ ló dùn ọmọ yorùbá àwọn kan akíkanjú gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ bá ti mọ̀ ẹ lọ́jọ́ ìwọ̀n mo nígbàgbọ́ pé pẹ̀lú ògùn ọlọ́run àwọn bàbá wa máa tẹ̀ wá lẹ́yìn a máa rí lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọba wa tí ń gbogbo yorùbá mo dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ èdè olùsè mákindé mo dúpẹ́ lọ́wọ́ tó bá sọ̀rọ̀ mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi olúmọ ọba orílẹ̀-èdè ìlà eh, mo dúpẹ́ lọ́wọ́ ẹ mọ̀ dàpọ̀ yẹn sí mi létí ẹ̀gbọ́n mi ẹ mọ̀ mọ̀ dàpọ̀ yẹn sí mi létí ẹ yé mo dàgbẹ́ ntọ́ba tani sọ̀rọ̀ sí létí náà wọ́n mọ̀ sọ̀rọ̀ sí létí o ẹni tí ọba ti sọ̀rọ̀ mi létí o kí n tẹ́ mọ kẹ́ni tó ti fẹ́ yé mo kí ọ̀nà oníbodè ọ̀fìn gbòó. kábíyèsí bàbá mi orílẹ̀ ègbọ́n orí ọba tó lágbára lórí ilẹ̀ Yorùbá ta wà lólúmọ́kè sọba kékeré sọba hmm. pọ́nlé ní pọ́nlé Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ sọmọnà mo kí orílẹ̀ kẹta orílẹ̀ kẹta wọn pe gbogbo mítì àwọn ọlọ́ba ọlọ́ba lójú fún àwọn Buhari orílẹ̀ kẹta ní ẹ̀pẹ̀ mi sí mítì ẹ ti Sunday Igboho mọ́kútọ́ ní ẹ fẹ́ pa ó ní mítì kí lè wá pa àwọn ọba sí mí ẹ fẹ́ pọ́n mọ́ wá sí ìjà fún wa ẹ wá pè wá sí mítì ẹ lọ kúlẹ̀ ní ẹ bá fẹ́ bá wa sọ̀rọ̀ ọba orílẹ̀ kẹta nìkan ló sọ̀rọ̀ mẹ́ bàbá Bariga baba ọba Bariga baba ọba ọba Bariga ó ní ẹfi Sunday lé ó ní èmi àti gbogbo òdílé mi Sunday kò lè mí tẹ̀lé gbogbo ìpamọ́ ó sọ lórí sọ́kọ́ ni pépà tó gbé ọba mélòó ló lè ṣe rẹ̀ àwọn ọba àtẹ́mùbẹ́ ńgbà náà tí wọ́n lè sọ̀rọ̀ sí Buhari wọ́n sá ni Tinubu wá débẹ̀ wá ń bú Tinubu àwọn ọba Yorùbá tó ń bú Tinubu wọ́n lè fi ń pa wọn ebi ní pa kọ́ mọ́nàmọ́ná. <laughs> tó mo kí gbogbo àwọn bàbá alẹ́ Yorùbá ọlọ́run jẹ́ mi lógún mo dẹ̀ kí gbogbo àwọn gọ́fìnà wa torí pé ẹni tó bá dúró tì mí náà pa nkùn wọn lé ẹ mọ̀ bí gọ́fìnà kankan tiwa ni wọ́n ń ṣe kí mo sọ fún yẹn tiwa ni wọ́n ń ṣe wọn náà ẹ mọ̀ pé Fúlàní fìyà jẹ wá ẹ mọ̀ bù Tinubu ṣe nǹkan kan fún wa Buhari tó lọ́dún mẹ́jọ nígbà tí Jonathan ṣèjọba ṣe báwọn bàbá Yorùbá kan wọ́n kóra wọn bọ́ta tí wọ́n ṣe protest lọ́jọ́ ta tí buhari fi lọ ọdún mẹ́jẹta ló ṣe protest kankan ṣé wọ́n ti kú ni wọ́n kú mo kí bàbá mi wọlé Ṣóyínká bàbá dáadáa ni bó ṣe dàgbà tó bẹ́ẹ̀ fi lóògùn tó lágbára tó ní gbogbo àgbáyé ọwọ́ mi wà kó tónú ó sì fún mi ní márùn ó sì lóhùn bẹ́lẹ́ yìí ta ló lè ṣe mú ẹ ẹ̀mí bàbá yóò dùn dáadáa àti ìṣẹ̀lẹ̀ rọ wọ́n nàìjíríà ò lè ṣe kí ni. kó lè wọ́. wọ́n fẹ́ fúlàní ìsarawa wọ́n nàìjíríà yẹn ṣe ká.

ó fẹ́ bàjá máa yẹn ní kílẹ̀ fẹ́ kọ́ wọn ṣe nígbà tí wọ́n ń pa àwọn kéékèèké ẹ̀ sọ̀rọ̀ òun dẹ̀ tó máa rẹ̀ níbi Sunday Igboho wá gbèjà wọn òun ti Sunday Igboho dẹ̀ wá bẹ̀ ọ̀dẹ̀ sẹ́ni kankan ó kà pariwo ó dẹ̀ sẹ́ni protest Fúlàní lẹ̀ sálọ ilé afẹ́kọ̀ tó wọ́n pa ara mọ̀ ní sọ́pà yẹn ni ó ní Sunday Igboho ọ̀pá yẹn náà òní bàjẹ́ fún dàpọ̀ àdúgbò ọlọ́run ní ba ti ẹ̀jẹ̀ láyé láyé ọlọ́run ní ba ti Dàpọ̀ Abíọ́dún jẹ́ ní ba ti Ṣèyí Mákindé jẹ́ ní ba tọ́jú bá ṣe yẹ jẹ́ àgbàkà ń tọ́lọ̀ kulẹ̀ lọ́wọ́ mo wá kí bàbá mi bá ń jẹ́ àtúntòyìn hmm. bàbá dáadáa alárùbáríkà ọlọ́run jẹ́ mi bàbá ogun dáadáa ní bàbá pẹ́ ní bàbá mi Adébánjọ àwọn bàbá àti mímu ẹni mọ ọdún sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ mo sì ń dún ọlọ́run sì ń gbàdúrà mi so àwọn ọmọ yorùbá ẹja ṣe dáwà lọ́kàn ilé tó lọ fúlàní ọ̀fẹ́ràn wa bàbá tinubu ti ń bẹ́ńbẹ́ wọn ọ̀fẹ́ràn rẹ̀ wọn kẹ́ ń dàjọba ẹ̀rú tó palẹ̀ ń kó dọ́là wọn ti kó fáwọn ọmọ tí ń ṣe burúkú jẹ ìdúgbò kan bàjọba rẹ̀ jẹ́ so ó ti fi hàn sí pé wọn nàìjíríà kò lè ṣe kéde o kálukú ọmọ ọlọ́ọ̀lù ẹ̀ kálukú ọmọ ọlọ́ọ̀lù ẹ̀ bí mo sọ fún yẹn kálukú ọmọ ọlọ́ọ̀lù ẹ̀ ìjọba àjẹmú gbòòrò. tó ẹ̀yin Yorùbá kejì ọ̀rọ̀ ní ọ̀rọ̀ ní akíkanjú òòṣà ọmọ aládùúgbò náà sọ̀rọ̀ wọ́n ní ọ̀rọ̀ wọn bá àwọn dàbí èjì ẹ̀wọ́n jẹ́ abára wa jù. ẹjọ ẹjọ gbọ́dọ̀ ẹjọ. ẹ̀wọ́n jẹ́ abára wa jù. ẹ̀rì kò sọ lẹ́ẹ̀kan ìpè ẹ̀wọ́n wọn ah. bu president bí wọn bẹ́ẹ̀ sè ọmọ wa ni bàbá wa ni aṣojú wa ni oníkàwé bu àwọn ọjọ́ àwọn gómìnà wa tí wọn náà lọ́wọ́ ṣe. bàbá wọn kábíyèsí wa. ẹ dábòó àrò wa nítorí pé nígbà tí àwọn Yorùbá nation wá síbí nítòsí mo rí ohun tí bàbá ló jẹ́ tó lè pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bloggers wọ́n kú àwọn lọ́balọ́ba ohun tí a jẹ làyẹn fi lẹ́yìn ọmọ wa fi ń lọ wá ẹ bá sì rí díẹ̀ díẹ̀ láyé ń bàjẹ́ ayé ń bàjẹ́ lẹ́ẹ̀kan ṣoṣo nígbà tí olódìpá àwọn òbíkó tó àwọn british olódìpá wọ ilẹ̀ yorùbá ọba ní í ṣe ìjọba bẹ́ẹ̀ni wọ́n sì gbàjọba lọ́wọ́ yorùbá láyé ọba dé minister ni àwọn obìnrin tó wọ́n wọlé Yorùbá wọ́n sì gbógun ti aláàfin aláàfin gbógun ti wọn. ó ní ilẹ̀ àgbá ìbò tí wọ́n rọ́ sí ààfin aláàfin. ẹ̀kẹ́ ọ̀hún ibi alùmọ́rù ti lọ rí. ọmọ aláàfin tó dókòó sílẹ̀ nínú ọwọ́ ibi tàlá àti adéyẹmí wà lọ́pàá ń tẹ̀ gbogbo fẹ́ǹsì aláàfin tó wà ní àfin ọ̀yọ́ ni wọ́n wó dànù nígbà tí wọ́n fẹ́ gbàgbára kúrò lọ́wọ́ ọba nílẹ̀ yorùbá ọba adéyẹmí wà lọ́yàrí ní gbogbo ọba wọ́n gbógun ti fún ọ̀yẹ́ ni wọ́n á ní ọ̀dà àwọn ọ̀gá gbogbo ẹ̀ ṣùgbọ́n nínú àwọn ẹrú tí ń tẹ̀lé nítorí pé àwọn pitches ọ̀dọ̀ ọ̀yọ́ ọ̀dọ̀ ọ̀yọ́ empire ni wọ́n ti gba wọ́n ti kọ́pì wọ́n fi dá local government lẹ̀ wọ́n dá wọ́ọ̀dù lẹ̀ wọ́n dá state lẹ̀ wọ́n dá olórí fúnàṣà lẹ̀ gbogbo àwọn tẹ́ ò Basọ̀run ni olórí ogun ni Ààrẹ Ọ̀nà Kakanfò ni olórí ogun ni ìkó owó yìí olórí ogun ni tìmí olórí ogun ni ọ̀nà kòrò olórí ogun ni. ẹkùn ọ̀tún láti ìsí tóbi dé ìbàràpá náà ẹlẹ́kùn ọ̀tún gbà náà. ó ń kọ̀ yìí òun lọ lórí ẹkùn òsì ẹ̀yàn Ọ̀yọ́ central Basọ̀run lolórí nígbà tí ọlọ́fà tó jẹ́ àti ọlọ́fà tó jẹ́ ti eh, àwọn olùdíjà eh, kí náà fẹ́ tí wọn ẹkùn ọdún ẹkùn òsì bọ́lọ̀ nítorí ọ̀dọ́ wọn èkó ní gbogbo ibi tí ọ̀dọ́ wà ní sípẹ̀kù Ìbàdàn olúwo olówó ẹ̀dùnkẹ́gbà náà òun sísẹ́mù yẹn làwọn olùkókú lọ wọ́n fi kírísítẹ́nì wọ́n fi pé local government wọ́n fi pé ilé gbogbo mínísítà tí wọ́n rí tí wọ́n yàn yẹn fún ọ̀yọ́ empire wọ́n ti wọ́n ti wọ́n ti kọ́kọ́ yẹn wọ́n fi lọ. ìjọba àwọn Yorùbá ti ń ṣe ìjọba fún ìbò yẹlẹ ṣùgbọ́n àwọn ọmọ wa tó kó ìjọba lé lọ́wọ́ ńgbà náà wọ́n rí pé àwọn ìjọba ti gbàgbára lọ́wọ́ àwọn ọba díẹ̀ díẹ̀ iṣẹ́ ni kò tún ṣe kó rí fáṣì àwọn òfin wọn ò rí fáṣì náà wọ́n wà lọ títí títí àwọn tí wà ń jẹ́ wọ́n á di túsì kíríyàn tẹ́ bá rí lẹ́nu ẹ̀rí pé ààyè tí ọba wà lẹ́nu àwọn ọba tẹ̀ ń bẹ̀rẹ̀ pé ẹ fún wa ní àṣà mẹ́tì tá a mọ̀ sí i kò dẹ̀ ẹ́ kúrí bẹ́ẹ̀. àwọn ọmọ ọba tí wọ́n tí wọ́n ti ṣe bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ pé ayé rè ayé tí bàbá mi ò pé èmi ọ̀jẹ̀ iná ẹ̀ ló wá ju ogójì lónìí tí a bá wo àwọn haúsá yẹn náà pẹ̀lú àwọn fúlàní wọn rí bàbá wọn ṣe lọ́wọ́ wọn bì sí ni wọ́n sì rí bàbá wọn ṣe ọba tó bá wà ní ìsìnkú òní ohun tí kò wá fún gbogbo àwọn ọba àwọn tíráwò ìlú ẹ̀fọ́ mọ̀ tíráwò ìlú ẹ̀fọ́ mọ̀ tíráwò gbogbo wọn ní bísíǹsì ní àbúrò ní ìsìn ẹni ó ní hòtẹ́ẹ̀lì ẹni ó ní ilé epo ẹni ó ní gbogbo ẹ̀ tó kọ́ náà lámọ̀ ọ̀rọ̀ abájú epo gbàwọ́ ọmọ yìí ni lórí tí ò ní àwọn fúnra àwọn búrẹ́dì àwọn àṣàǹté kì í ṣe bọ́ọ̀lì tí ò ní ní ìrẹ́tì yẹn bẹ́ẹ̀ la lè yọ ṣe bọ́ọ̀lì. ọ̀yẹ́ kó bá tún mọ orúkọ mọ́ èyí tá a sọ pé ẹ ẹ wá ní ìṣòro ìbálẹ̀ ọmọ òroko ìbálẹ̀ òroko. láyé ẹjọ́ ọba jagun ọba ti sẹ́yìn ṣèpàdé wọn ní kọ́kọ́ ọmọ jagun mọ́ láyé aláàfin àtibá aláàfin àti bá ṣe jẹ tó báyìí òun lọ aláàfin àkọ́kọ́ tí ọ̀jagun mọ́ àwọn aláàfin yòókù wọ́n jagun wọ́n jagun gbogbo ayé làjọ wọn lójú oṣù àpá àwọn àwọn balógun wa lẹ́yìn àtàwọn ọmọ ogun aláàfin bá ti ní o tọ́lá ti ní o tó fẹ́ jà báyìí bẹ́ẹ̀ ni máa ti ṣe láyé lọ́wọ́ ṣùgbọ́n ẹ̀yin ọmọ wa èyí tá a wà yìí ọlọ́wọ́ jà sí ẹ̀sìn ọlọ́wọ́ jà sí ẹ̀sìn Sunday ó ti di ọlọ́lá ọlọ́run sì ní dápadà sẹ́yìn ọlọ́run ní dápadà sẹ́yìn olórí ìgbìmọ̀ ẹ̀ka ló kọ́ nìkan olólùpàá àgbò ẹ̀sẹ̀ kìíní kan olólùwẹ̀ owó yóò tí ì dé olólùwẹ̀ bá ti dé wá gbọ́dọ̀ wá ní ìwọ̀n nìkan ó ní ọ̀họ̀ àti òṣèlú ní ọmọ náà ṣe é kọ́ owó bá dé kò ní ìdàgbọ́ mọ́lẹ̀ làgbọ́mọ́lẹ̀. tó bóun ṣe wà ní ìsìn afẹ́kọ̀ọ́ akọ̀lẹ́ ọlá ọwọ́ akọ̀lẹ́ ọlá tó ń rọra jókòó kí gbogbo nǹkan ọlọ́sọ̀ mi gbogbo wàhálà tó ti ṣe ọlọ́run mú àpọ̀sẹ̀ rẹ̀ kọ́dà padà fún un gbogbo nǹkan rẹ̀ tó bàjẹ́ ọlọ́run ọba aláàánú kọ́ba gbé dìde padà nítorí nǹkan bàjẹ́ gbogbo alẹ́ làwọn ọgbẹ́ nǹkan bàjẹ́ gbogbo alẹ́ la mọ̀ pé nǹkan bá di gbogbo nǹkan rẹ̀ àkúrò rẹ̀ kọ́lọ́ máa padà gbogbo àkúrò rẹ̀ kọ́lọ́ máa padà ọjà fúnlẹ̀ ìgbèrè lọ́rẹ́ ọmọ alábàdé òde ìyẹn tí wàá kọ̀ ọba kò ní bọ́ra ṣùgbọ́n tí wọ́n sì bá kọ́ ìgbèrè onígbà kékeré ìgbèrè onígbà. kábíyèsí o ṣe rí nìyẹn ó ń kọ yẹn ó ń kọ yẹn lólólólò ṣùgbọ́n àrò ń gba ayọ̀ bá lè ṣe ọ̀rọ̀ ní aṣíwájú wa sọ yìí ẹ jẹ́ kó níbẹ̀ o ẹ bọ́ jẹ́ abọ́ sínú Facebook tàbí eh, internet láti mọ gbogbo àwọn ọba kúrò lóyún kò dáa o nítorí ẹ̀yin lẹ́kọ́ wá síbẹ̀ ẹ sì ní àṣẹ fún ìgbélé wa lórí ọmọdé kú oko mi olùdókòwò olúwéré kú mọ ẹ̀yin náà lẹ́síwájú olúwéré o ẹ̀yin lẹ́síwájú olúwéré o ìyá máa wọlé mọ́ rárá ìyá máa wọlé máa wọlé máa wọlé rárá bẹ́ẹ̀ o ìyá máa wọlé máa wọlé máa wọlé fún mi ẹkú ni ẹkú òdi òní mò ń wò yín lókèrè. ẹkú òdi òní wá kí wa mo ní mo ní ìyàwó àgẹ̀wò ìyá ọba lórí wọn ò kí ọba rẹ gbọ́dọ̀ ò kí ọba rẹ lórí ìdúró pé èèyàn wọn bá lọ́ba lọ́ba jókòó àti ọjọ́ nísẹ́yìn nísẹ́yìn. Yàbí padà báyìí. Àwọn àlàfẹ́ ṣì ń àtọ̀fẹ́ ṣe ara wọn. Lára àárọ̀ bàbá wa yóò dùn. Káwọn bàbá yìí wá. Ìgbàgbé wọn lè kú ẹ̀ wò. Ẹkú ni o, ẹkú ni, ẹkú ọ̀rọ̀ akọ́, ẹkú oríire náà, ẹ̀rọ ìnáwó kan náà o, èyí tó ti bá òdúgbà jẹ́ o, bàbá àlàfẹ́ mọ̀mọ́ ẹgbẹ́ ọpọlọ mi dé òwò ni bẹ́ẹ̀. kò sí àwọn aláàbí tó wù. ok àrídà lọ́wọ́ àrídà lọ́wọ́ àwọn èèyàn ti bẹ̀rẹ̀ yìí wọ́n bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ fún hòtẹ́ẹ̀lì sáà. ẹ̀ẹ́dẹ̀rú lè kú ìyàwó ayọ̀dẹ́gbẹ̀mọ̀ ọ̀sán yóò bọ̀ wá ẹwẹ ẹkún ni ẹsẹ ẹkún ìgbà o onígbàjẹ o bó ṣe rí nu o sunday ti délé rẹ á ṣe rí dín ní mọ̀lẹ́bí o. kábíyèsí <laughs> o kábíyèsí o mọdà mọdà sa wọn bẹ sọ ọ mọ̀lẹ́bí èkó ti dà bá wẹ. Off camera bá mi rí visions bóyá bá mi rí visions vision ní ìgbà tó jáde báyìí.